gbogbo ẹni tí wọ́n ń tẹ̀lé ìlànà lẹ́nu tó fi di ọjọ́ tó ń jẹ ìlẹ́ àmà kọ́lọ́n kò fi kẹ́kẹ́ àtọ́ rẹ̀ kó fi kárí wọn. bákan náà gbogbo àwọn tí aláǹfààní láti wọn tọ́ra wa tafsir Qur'an ní sọ́ọ́sì nìsa náà ní àwà àyà tí a kàlẹ́ ní àyà twenty tó a kí wa fún àwọn ọ̀pọ̀pọ̀lù tí wọ́n ní kí ó dé ní ìlú ilé ni ó ti mẹ́rin yá tó abẹ́lọ́rù kí ọlọ́ṣẹ́ ìgbáyé ní ẹgbẹ́rẹ́ fún wa èyí tí ó ṣẹ́kùnrin ọ̀pọ̀lù kó ṣe ní ìlànà fún wa àwọn ọ̀la ìlú kan oṣù rẹ̀. Náà bákan náà ní ìjòkó wa ní ìlú ọ̀kan àwọn tí wọ́n mú dáhàwà àtẹ̀lẹ̀ sí àgbọ́wọ́ ní ilẹ̀ Yorùbá يجيب أكلي وفوق وولد فلوان عليه ولد وإمام وإسحاق فبالنسبة فلقضوا شبيل قضاء قوة شبيل الله ما فيه هذا في الطريق أعطوا بلوقع ميجي ميرا فلقضوا شبيل قضاء قوة لم تركوا النساء آية 24 أعوذ بالله من الشيطان الرجيم والمحسنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله بين المشركين فما استمتعتم فآتيهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراكمتم به بعد الفريضة مريم كان حليما حكيما ولن لم نستطع منكم طولا أن ينفح المحصنات المسلمات فمن فمما ملكت من فتياتكم المسلمات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكروهن بإذن أهلهن وآتوهن أجورهن وآتوهن أجورهن بالمحروف وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا مستخدمات أحزان فإذا أحسن سنة آتينا الفاحشة فعليهن فإن آتينا بفاحشة فعليهن نصف ما على المحسنات ما على المحسنات من العذاب ذلك لمن خشي الحنك منكم وأن تسلموا خير لكم والله غفور رحيم آية أفكرني إلي من سورة النساء قد إشوفنا أي علاقة أقليانا فمن يكون حرمة عليكم أمهاتكم ìpè àṣírí rẹ̀ fún gbogbo ọkùnrin torí òfin ní ìyàwó wọ́n ní tani yóò jẹ́ ìyàwó rẹ̀ wọ́n ní màmá òun ni òun fẹ́ fẹ́ mo fẹ́ràn wọn dání ìfẹ́ràn wọn òwò ní òun náà ni wọ́n sọ ìyàwó tí wọ́n منع وحرمت عليكم المحصنات ẹnìké wà ní mọ́sítọ́nà olúwalé àti àwọn obìnrin tó ti lọ́kọ tó ti wà nílé ọkọ ìyẹ́nà lè sáà inú àwọn obìnrin èèwọ̀ làwọn náà kẹlẹ̀ tó fẹ́ fẹ́ wọn ẹni tó ti lọ́kọ èyí tó wọ́n sọ fún ìyẹn fẹ́fẹ́ má ìwọ̀ ni èyí ti wà nílé ọkọ rẹ̀ òtún lọ lè ń bá ọlọ́ lè ń kọ́nu bí àbí òun ní ìrẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ pẹ̀lú rẹ̀ irú eléyìí nǹkan ìwọ̀ ni ń ṣe ìwọ̀ ni èmi náà ló gbogbo tó bá ní máa fà á lọ́dọ̀ bí ọ̀nà rẹ̀ ara tí mo ń fa àwàdà àwàdà òkèlè ẹ̀rọ ọmọ bẹ láàrin àwọn èèyàn gan ọmọ gbọ́ pé lágbájá yan lágbájá lábẹ́ nínú ilé kan nínú ilé nínú ilé tó àbí nígbà tí àṣírí bá tú bí obìnrin òun jẹ obìnrin rí ń tiẹ̀ ọkùnrin bá wọn ṣe rí gbèrè pẹ̀lú àyẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n bá mi ilé ìrìn níbẹ̀ náà wọ́n á bẹ̀rẹ̀ náà obìnrin ọkùnrin ọkùnrin bá ń ṣe báwọn nǹkan ìrùwọ̀n náà lè ṣe mú tó bá ti fè ní nǹkan ìwọ̀ tí ẹ bá ṣe èyí ó kàbùkù ní ayé tí ó kàbùkù ní ọjọ́ gbèǹde tó kàbùkù lọ́dọ̀ ọlọ́run wa. àwọn ní ìwọ ni mùsùlùmí náà tó nínú ẹni sáà kódà ibi tí ó lágbára dé èèyàn ti gbọ́ ipe lágbájá ọbẹ̀fẹ́ lágbájá ọmọ kékeré náà ni wọ́n àbí ni òtí níyàwó kò sí lọ́kọ̀ọ́ àlẹ́bí ni lẹ́yà. يخطب أحدكم على خطبة أخيه الذي يقول له أنا أريد أن أكفل الإنسان يجيب له بفعل خطبة شعقده àmọ́ fi lọ bá fóun fẹ́fẹ́ ẹni ẹ̀ náà ti dá lóhùn pé ń fi ọ̀ ọ̀gbọ́dọ̀ lọ lè ba máa pè ní àmì lókun tíráì kò tí ì lọ ọkọ ẹ̀yìn ọ̀dọ̀tí ni ìyẹn báwọn tó bá ti gbọ́ nǹkan wọn rẹ̀ títí rí wọn kó dọ̀tí kó tí ó kó ní ọ̀la pẹ́tọ́ ó lè ní ẹ̀dúrẹ́fẹ́ oníṣẹ́ tó lẹ́fẹ́ lọ kò fẹ́ràn wọ ọmọ ní jẹ́wà kí ó wá ní owó tó lọ bẹ̀ ẹni tó fẹ́ràn ti dáná kí ó wá ní ìwọ́n ló tó lọ bẹ̀ tòyí náà fẹ́ ní oríṣiríṣi àwọn nǹkan tó lọ ń fà tó bá tún lé mi tó tó nífẹ̀ẹ́ rẹ̀ tó lé mi náà ó tako òfin ọlọ́wọ́ ọba tó pàtàkì lọ kí wọ́n mọ̀ kí wọ́n mọ̀ kọ́dà kéèké yẹn nìkan alẹ́bìnrin wà láàyè bẹ́ẹ̀ aṣèlúkún alábẹ́yẹ̀rí àfẹ́ alẹ́bìnrin ọjà tó mọ̀ láàyè bá ti ná kalẹ̀ ọ̀rẹ́ bí ẹnìkan mẹ́ta fóònù ní ìlú ní twenty thousand naira ìmọ̀wọlé pẹ̀lú gbọ́lọ́ ní kó àwọn rẹ̀ tó wà lọ rẹ̀ bí ẹ̀sùn yìí ti da ọ̀rẹ́ rẹ̀ là ń gbé òkè wò ọ̀rẹ́ rẹ̀ là ní wọn ni ìlànà twenty five nítorí ọ̀ṣẹ̀ wọn àbúrò ńláńlá ni tó èèyàn gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin bẹ́ẹ̀ nìkan bá ti fẹ́ ó ti ń bá sọ̀rọ̀ àti tó bá ṣe pé ẹni eré kò wù mí ní ìfẹ́ ọ̀ ìfẹ́ ọ̀ ẹnu rí tó lè lọ bẹ́ẹ̀ tí wọn lọ pé àfihàn ní kó bá sọ lóṣù ní ẹ̀yìn ẹ̀yìn wà tó lóun ọ̀fẹ́ ọ̀ kò sì wọ̀ fẹ́mi kò rí mi yẹn ọ̀pọ̀ yìí o àmọ́ gbogbo pé lápájá ń fẹ́ ẹ̀kọ́ alẹ́ èmi ló ń fi lọ lé kọrin sí i lọ kátó wá ní ẹni tó bí ẹbí wà lélẹ́ lọ fún ọ̀rẹ́ tó gbé wọ̀ sọ náà sì ما هو ذلك قال يقول تمام illa ma malakat aymanukum àfi obìnrin tó ṣe pé ó ti lọlé ọkọ ọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ẹrú ni ẹ̀yìn wá rà á tó ẹrú ẹ̀yìn wá rà á irú ẹni tẹ́ ra yẹn tí ń jẹ́ ẹni tó rà ó lè bá ní ìkàpapọ̀ tó lọ́ fi yàn pé illa ma malakat أيمانكم قلوا كتاب الله عليكم أيوم تفيرني كتاب الله عليكم ونسوا لنك عشيون وضع تقع شوي إن رليو ìtọ́lọ́run sọ fún yìí àṣẹ ọlọ́run tí ẹ̀ gbọdọ̀ ìyapa rẹ̀ tẹ́lọ́wọ́ yìí àlẹ́ ikú ولي أي هذا تحريم كتاب كتبه الله عليكم دي موجود تفسير القانون وانت القرآن تفسيريا شيء بيتي وني سو أجب أشياء الله بعثوا منه فالزموا كتابه ولا تخرجوا عن حدوده من كثير يقول يا تنما كرا الله بعثوا لك عليه ẹ lọ kọjá ara rẹ o tó ẹ ní pé ẹ má lọ lè sọ pé ẹ lè gbọ́ ìtọ́lọ̀ ni ẹ má ṣe bẹ̀rẹ̀ yọ máa ṣe gbogbo lélẹ́yìn àbúrúláńlá yìí ẹ tó wọn sínú wọn àwàdà láàrin ọkùnrin sóbìnrin ìyàwó lẹ́gbẹ́ ìyàwó àbúrò ìyàwó olóòlé àwàdà ìfẹ̀yìntìrẹ ẹni a máa dá fìtínà kalẹ̀ tó àdúgbò ọwọ́ rẹ̀ tó fi gbé gbogbo ọ̀nà ìbàjẹ́ wọn ká máa dẹ́kọ̀ wọn rán bí olóyinjú nínú ilé ilé ọ̀dà dùkọ́ lè mú kí ẹ̀rọ̀jẹ̀rọ̀jẹ̀ lọ pé á ah, rágẹ́ ọ̀dà ìgbọ́dé náà wọn lọ́dọ̀ àdá àti àwọn ti dà púpọ̀ jù ah, á dà púpọ̀ jù ó. so ibi tí ìbàjẹ́ ti máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn ọ̀dà so ìsáàmà máa yí àlẹ́ ìfò olúwa ní ẹ̀tọ́ ọlọ́run àti ọlọ́run lélẹ́yìn àwọn ọ̀ṣìlẹ̀ ما وراء ذلك كله ما تشي لي تيجي أولي تيجي أول في اللقاء ثم أقول لي مين تبقى اللقاء تيجي كان في اللقاء يعني أطالي فني أطالي اللي فات ثم وشل لكم ما وراء ذلك اللي ممكن تفكير مين أي ما عدا من ذكرية من من ذكرنا من المحارم تطلب بعض بأن تنجي محرم بالنسب والمحرم بذبر بكنا أن تنجي مقصنا مقصنا سوقني هذه محرم بالرضاعة من الأمر كفيني بين أن يوحل لكم ما وراء ذلك لكن ما دون الأربع تيقشان ليلة ساكت كعيان لكي يقشان ليلة نية وقلت بات سلارا وعيون أن تهلي تهلي فيني ومن تفيني ومن تفيني ومن تفيني ومن لكم ما وراء ذلك ذلك ذلك ذلك ذلك كما في المرض يغفر أعمال وعين أن المحسن العليم أن المحسن لكم الله ذلكم نَعَمْ. أن تبتدوا من أموالكم تحملون ضوء فأتكون نعم الله أني أحل لكم ما وراء ذلكم تبكي تطيب بعمال ذاك اللي فيهم أن تبتدوا بأموالكم ẹ lè fi owó yín kí ẹ fi fẹ́ wọn dúkìá tẹ ní kí ẹ fi fẹ́ wọn tó kí ẹ fẹ́ wọn mọ́ọ̀sì nìyí lẹ́nu tó ṣe pé ẹni tí yóò jẹ́ ẹni tí ẹ fẹ́ غير مسافحين في شرسي اما شرسنا في الوراء كنت برون بيت سوطبات النيونة tó lè fi fẹ́ obìnrin sáwọn jẹ pé sí ìdáná máa ṣe lọ́wọ́ ní àlè òbí ọlọ́run ṣe wí lọ́wọ́ tó wá ní wà lọ́sẹ̀ báyìí léyìí mìíràn hónì áyà yìí áyà tó ní ti àlàyé dáadáa ni torí ìsìnkà tó wà bẹ̀rù àwọn kan bẹ̀rẹ̀ tó ṣe pé nínú àwọn ló jẹ́ àwọn oníbàjẹ́ láàrin àwọn trust alimọ̀tọ́síba ilẹ̀ islam ní àwọn ẹgbẹ́ oríṣiríṣi wọ́n fi ara wọn ti fi islam wọn lóde àwọn ṣíà wọn lọ pe àwọn ní alibẹ́ wọn bẹ́ẹ̀ lọ́rin náà wọn bẹ́ẹ̀ lọ́rin àwọn ọlọ́wọ́ ọ̀kan gbà wọ́n ní ààyè tó àlàkọ́ náà ní wọ́n ń gba ní wọ́n ń fún nǹkan láyè tí ẹ bá ló fẹ́ kọ́ dín nǹkan tọ́lọ́ bá ní ń gbà láyè ìjọba yìí tó báyìí wọ́n ti ń ṣe àfikiyàn kọ́dà nínú ìrántà tèmi ẹni bí mo ṣe fojú wò yé àwọn tí wọ́n ń jẹ́ sí àlùmí wọ́n kí wọ́n kọ́ dènà ti àwọn tí wọ́n ń jẹ́ onísọ́nà láwọn tí wọ́n ti ṣe àlùmí so tí ẹ bá ṣe ìrántà rẹ̀ àmọ́ ọmọ òfin ẹni àyè wọn ìtàn rẹ̀ náà ni ìtàn àbámọ̀ ìdínà náà ká àwọn ìdínà la dárúkọ tó gbogbo ẹ̀kọ́ tó fọ́tí yẹ àbíká ní fọ́tí yẹ náà ni ẹ̀kọ́ tó lẹ̀ gan so ẹ́ ǹdí ìjọba ìtàkì fáìlì ní pé gbogbo àti àwọn èèyàn èèyàn to wanda ke a inda yi waje wa wani daru gada ya ta fara kamarar su wani wani daru dan lolo zai ne sau to kuma su ta a wani na fere so táàlì tẹ́ bá tún lè ń ṣe ti àwọn ẹni wọ̀nyí ẹ mọ̀ rí pé inú kó jẹ́ pé àsìkò kan náà àti kó jẹ́ pé wọ́n ti ṣe wọ́n bẹ̀rẹ̀ dáwà wá sí bàbá wọ̀nyí náà ọmọ náà fún ní ìgbà yìí bó ṣe fún dáwà sí náà ní Ibrahim ó ló fún Sàlàfíà ní Ibrahim kó má ẹ̀sìn wọn ẹ̀sìn mọ̀nàfìkì ni ẹ̀sìn ṣíà ẹ̀sìn mọ̀nàfìkì ni kí ni ní jẹ́ ẹ̀sìn mọ̀nàfìkì ni pé ó lè bá yín gbé pẹ̀lú àkídà abu rẹ̀ wọn àkídà abu rẹ̀ tó jọ sí ó lè bá yín gbé lọ́dún mẹ́wàá ogún ọdún ẹ̀ ní dáná ibi ó ṣe àwọn yìí ṣe áá ṣe ṣe àní aláàrùn súnmọ̀ kí ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbìyànjú súnmọ̀ láyìí tó àfẹ́ntí wàá súnmọ̀ ní òní náà tó ó lè máa ń kódà ẹlòmíì lè máa ẹlòmíì ọ̀rọ̀ tuntun bá lè sọ ọ̀rọ̀ gbọ̀kọ́ ọ̀rọ̀ ṣìyá kọ́ nígbà tí ẹ bá ti ní àgbóyé díngé àgbóyé súnmọ̀ lẹ́nu sọ̀gbọ̀ àwọn ẹ̀sẹ̀ àgbóyé sàlàfíà lẹ́sì máa rí kò ní dákẹ́ sí pẹ̀lú kàtí ìtọ́gbọ́yò pẹ̀lú tí ní àwùjọ kò ní dákẹ́. wọ́n ní kí ló àìlè ọ̀dà wa àìlè kí ló wọlé àìlè yìí kò bá wọ́n bá. tó àmọ́ ṣíà yóò gbà pé olórí ibú ni àwọn sàkáàtì fún ilẹ̀ lọ́ba mọ ẹ̀ yóò sọ gẹ́gẹ́ bí o tí wọ́n gbà kọ́ ni pé bẹ́ẹ̀ ni ṣe rí ni àmọ́ ṣé à wọ́n gbé kékeré pẹ̀lú tàkíyà tàkíyà kí wọ́n máa fi àkíyà wọn pamọ́ tí wọ́n ní sọ fún àwọn èèyàn tó ara tó kó àwọn rẹ̀ náà bẹ̀rẹ̀ ara tí kò jẹ́ kí tí ó tó tó jẹ́ kí wọ́n lè gbé lẹ́yìn torí wọ́n máa bú àwọn ìgbé lọ́wọ́ iná mi lé ń gbọ́ ara mi ò lè gbà bàbá kan bẹ ní ọ̀nà ìta ẹ ìta mẹ́rin ìta mẹ́rin a ní kó ṣe àjà tó àrùn ìníṣàlàyé àrùn sọ́yà mẹ́rẹ́tì ọ̀dọ́pọ̀ ọ̀rọ̀ àrùn sára kìíyàn nígbà wọn lẹ́gbẹ̀ẹ́ sọ fún wa ní pé ọlọ́pàá ń bẹ̀ ní ọ̀nà ìrọ̀rùn tí wà báyẹ̀ gbé ṣíyà rẹ̀ ṣe kọ́dà tuntun blend àwọn ọmọ sínú inú ṣíṣe àwọn ọmọ sínú sínú àṣàyè ọ̀rọ̀ yẹn àbá ìjọba lọ sí báńlé pẹ̀lú àwọn ọmọ ìyá ń àwọn tó gbé fà tòmọ́tà sí ọ̀dọ̀ bàbá yìí wọ́n ti sọ yìí sí lọ́mẹ́wàá ọ̀ lọ́mẹ́wàá gba àwọn ẹni wá sùpọ̀ láwọn kan tẹ̀lé lọ sí ẹgbẹ́ ọ̀hún ni wá sùpọ̀ tó ajọ́kúra wọn rẹ̀ bàtà débẹ̀ bá a ṣe wọlé alíbàbá ntagbọ́ ntagbọ́ ntagbọ́ nì bàbá yẹn kọ́ yíjú ní ọlẹ́ àfáì tí wọ́n mọ̀ ń lórí ẹ̀rọ yẹn ní ní mọ̀ ní àfàǹdà àwọn ọmọ ń sáré àwọn ọmọ ń sáré lórí ìmúlẹ̀ ẹ̀rọ nílò tó àgbọ̀dọ̀ kẹ́ẹ́ tó ti báyìí ní mọ̀ yìí. Abáyé bàbá ń ta bá wá pọ̀ a gbọ́ pé wọ́n ní ẹ̀dì ṣíà kí ló sọ ẹ̀dì ṣíà àwọn akọ ìtàkàlẹ̀ wọn kò sọ oríṣiríṣi ní tí mo fẹ́ lọ ní pé atọ́padà wá bí wọ́n àti lọ bí ta ni bàbá yẹn gẹ́gẹ́ bàbá wa gbé lẹ́sọ̀ dé ta rẹ̀ àti wọ́n àtijọ́ àkọ́kọ́ àti wọ́n àtijọ́ kejì tó à ń ṣàlàyé àkídà àwọn ṣíà tó pàtóyá lọ́wọ́ ọjọ́ kejì ó fẹ́ ti wàhálà ọ̀pọ̀ ìgbé àwọn ọmọ ìyá kẹ́lẹ́ ọ̀fẹ́ ńlẹ̀ ìtajà lọ́jọ́ tó fẹ́ ti wàhálà hmm, wọ́n padà ṣẹ́tù rẹ̀ ṣẹ́tù rẹ̀ ọba fi palẹ̀ mọ́ ọba kó lẹ̀. tọ́lá ń jọ òun fẹ́ ọ̀hún padà níbi mo gbé lọ tọ́lá wọn bá mi wọ́n fẹ́ palẹ̀ ní ọ̀rẹ́ káyìdì ní láti lọ káfí kó lẹ̀ ọba fi bàbá yẹn náà bá ṣe wọ́n gbé pàṣẹ wá síbẹ̀ yẹn àbáyọ wa ọ̀rọ̀ àfọ ìgbé a àti ìdíje káwọn èèyàn ẹgbẹ́ tó ń ládùúgbò wọn ló lọ fẹ́ wá sí bẹ́ẹ̀ yàrá wọn ní mọṣáláṣí ló ń fẹ́rẹ̀ fẹ́ yẹn o. wọn ní ẹwù wọn ń táwọn ọmọ ń sọ ni pé inú òní yẹn ó ṣe kíta fáwọn ọlọ́mọdé wà lẹ́yìn ní kọ́lá ń dọ́kẹ́ fásitì wọn bẹ̀rù oyún wọn ti gbálẹ̀kùn lórí kò oyún ti ọ̀rọ̀ báwo ni àá ní wọ́n rí àtàbí ló sọ fún tàbí ìjàmbá yìí fún ọmọ àgbẹ́bí ìtàwọn ọkùnrin táwọn ọmọ ìwà wíwú alálẹ́lẹ́ rẹ̀ ní lẹ́ẹ̀dẹ́ àbàlá àdúgbò ọkọ̀ wà fọ́ láti mú àkídà rẹ̀ jáde tó gbé kéde àwọn aláti tú síta àwọn tú síta tó tí mo ti lọ òun ní pé àkídà rẹ̀ ń lọ sọ ìjọba ọ̀tàkù ìtàwọn ṣí àtàwọn ṣe máa ń tú ayé àdúgbò bí lọ́wọ́ ìrìnà àwọn olùwà mẹ́sàn táì tó bí yí mẹ́rin hónì olùwà ní àwọn tí ẹ bá ṣe system táà tẹ gbádùn ní lára wọn mẹ́rin hónì náà nínú àwọn obìnrin mẹ́sàn táà tó náà ní ẹbí lẹ́yìn tàbí ọ̀rọ̀ tẹ̀ bí yí lẹ́nu ọ̀nà àti tẹ́ bá orin tẹ́ bá ti gbádùn dìrí pẹ̀lú owó yẹn mìíràn owó nínú lára àwọn obìnrin fàátù húnná òjò ọ̀húnná ẹ̀yà fún ẹ ní owó ọ̀yà wọn o ẹni tó bẹ̀rẹ̀ tẹ́ bá gbádùn lára rẹ̀ ẹ̀yà fún ní owó ọ̀yà rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀ṣì àti ọ̀nàtù àwọn àni mọ́tà ìdíjẹ́ mọ́tà ni pé ó ní temporary marriage yẹn pé èyí tó ìyàwó tí ọkùnrin àti obìnrin olóògbé káwọn gbọ́dọ̀ à temporary marriage ó ní pé ìyàwó tí ọkùnrin àti obìnrin ń ṣe láàárín wọn bàbá òun ò sì ní gbọ́ bàbá ọkọ onígbọ́ ìyàwó ọkọ onígbọ́ bàbá ìyàwó onígbọ́ àwọn obìnrin lọ́jà kò ní mà pé pé ọkọ òun ṣe yìí bọ́ọ̀lù òun ṣe yìí pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lójú ọkọ ni wọ́n wá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wọ́n ti máa lẹ́tọ́ àti máa ṣe ìbàjẹ́ pẹ̀lú ara wọn. tó wọ́n ti lọ́kàn pé àwọn ń ṣe lọ́wọ́ mi. wọ́n wá ní táwọn kan ṣe lẹ́nu pé àwọn ò fún obìnrin yẹn ní ọjà àti àwọn fún ní mọ́tà rẹ̀ ayé àìdánmọ́ wá lò nínú àtàrà lò tọ́lọ́ ní wọn lọ́sọ̀ káàtó ìdí mi nà hóyù. ìtẹ̀wá gbèrò nínú àwọn obìnrin pé ẹ̀fẹ̀ فآتوهن أجورهن ولفوني أوتيري so wọ́n tó bẹ̀rẹ̀ bí aṣẹ́wó wọ́n tó bẹ̀rẹ̀ mùsùlùmí bí aṣẹ́wó so bẹ́ẹ̀ sì ni ó yàtọ̀ sí tí olúwọ́ máa ń sọ ìtumọ̀ tó wà mẹ́rin bí wọ́n mẹ́ta sáàtù bí yìí nà mí nà níta fàájú hùn ẹni pé ẹfún ẹni owó ẹgbẹ́ bá fẹ́ fẹ́ kìí ṣe pé ẹfẹ́ ṣe temporary marriage kìí ṣe òun lọ́wọ́ máa ń sọ kódà àwọn afáà mi tún pé ayà yìí gan ipe nígbà tí àwọn sọ̀hábà wà ní ojú ogun tó jókòó yẹn lè ní ọlọ́yọ̀ ìgbàfẹ́ á ah, ẹni tó bá rí obìnrin tí kejì kan wà nílé ọkọ tó bá lè fẹ́ tí ó sí òbí rẹ̀ níbẹ̀ nígbà yẹn wọ́n lè ṣe kọ́tà fún ní owó máhàrù rẹ̀ tó pàtó ti yá alẹ́tọ̀ ọmọ ọ̀tọ́nà padà sọ fún wọn pé ẹ bá ti fi ọlọ́run ní kò ṣe ẹ lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ náà ẹ má ṣe bẹ́ẹ̀ náà tòlọ́tù ayé ìgbọ́nà wáyé mọ́tìní ọdún ayé rẹ̀ أن تقضي من النساء وأن تقضي منهن من النساء فريضة من الله ولي èyí ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ ìyẹn lórí mi jẹ́ àtọ̀dèlé ọlọ́wọ́ bá tó fàyè lọ́kọ́ nínú ọ̀wọ́ tó ẹni tó lọ́wọ́ padà wá sọ láti lọ́dẹ́ sọ wà nípa sọ pé gẹ́gẹ́ ìsọ̀rẹ́ bí adẹ́lẹ́ lè tó ọlọ́wọ́ bá o àyà ọlọ́wọ́ bá sọ pé ń lọ́wọ́ ha náà عنكم عن المتعة لو ومتعة الله يقول من كان عنده شيء فليتخلى بين الغير انت رجل الى هذين يا جاوكم به شو كذبت علي علي نهى عن الحمر الأهلية قلت ما جاء كما تكتكما قالوا الله يقول من جاء كذا كذا قال يقول جمع بكنا متعة النساء obìnrin tẹ́ ti ṣe mọ́tàlá pẹ̀lú rẹ̀ ọlọ́run ti wọlé ẹgbọ́dọ̀ ṣe mọ́ bọ́lá wọn ń ṣe tàhírímù rẹ̀ ilẹ̀ abẹ̀ láéláé ni ẹgbọ́dọ̀ ṣe mọ́ so àwọn ṣe àwọn bá ní lóró nígbà tí wọ́n ṣe nígbà kan wọ́n ṣe wọ́n ṣe sápẹ̀lẹ̀ kọ́wọ́ pé wọ́n ń gbé kí ọmọ bá ń ṣó kò kí tó bọ́yá obìnrin tó wà lójú ogun olóòlù wà ní ìrora ọkùnrin wà lẹ́rù tí ó ti ń gbọ́ ojú ogun báyìí kò tí ń wọlé kúrò jù ní kó lọ lè ṣe kó tí mo fi yàtọ̀ àwọn iṣẹ́ àdúgbò ayà yìí ìbẹ̀rù ayà tí wọ́n láti fi mú ẹ̀rí wá pé ìyẹn lè fẹ́ obìnrin fún ìgbà díẹ̀ làwọn bá wọn ṣàlàyé tó dáa bàjẹ́bàjẹ́ lè fẹ́ obìnrin fún ìgbà díẹ̀ kúrò àbárẹ̀ òní gbọ́ kúrò àbárẹ̀ òní Bàtó bá lóyún alẹ́sọ̀kọ́ lóyún. Sọ́bẹ̀ ìtọ́lẹ̀ pẹ̀lú ọmọ yẹn. Kò jẹ́ lẹ́yìn náà. Ìgbàtẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ kí ni yàtọ̀ láàrin yẹn pẹ̀lú ẹbí ń jẹ́ aṣẹ́wó. Tọ́wọ́ bí ṣe tọ́ lò lè sí. Mo kọ́ parí ọmọbìnrin kan jọ̀ kan. Wọ́n yà kọ́ ní ọ̀rọ̀ sáyìn àti tí wọn lọ́nà tí arọ́ lọ́nà ẹ̀ ń gbé ọmọ ayé tó gbé lọ́wọ́ sí ọ̀dọ̀ àwọn ṣé àwọn pàdé wọn bá sọ̀rọ̀ náà padà fún ọbẹ̀ náà wọ́n di pé nínú ideology àwọn iṣẹ́ àbí nínú àwọn kata máa ń ṣe fún ọ̀kan máa ń ṣe wọ́n sọ oníbẹ̀ oníkó wọn lè ṣe oníkílógún tó wọn lè ṣe à ìwọ̀n ni kí ló fẹ́ pé ìyàtọ̀ ilẹ̀ pẹ̀lú aṣẹ́wó kọ́lá lè gbé ní ọ̀sẹ̀ kan làwọn ti ṣe lẹ́yìn ọ̀sẹ̀ kan wọ́n ti parí ẹni tó ti lọ fún tó wọ́n ti tó obìnrin di aṣẹ́wó ní òṣèlè yìí tó Islam sọ pé kí n wọlé kí n gbọdọ̀ dé ìrẹ̀lẹ̀ mọ́. ọlọ́wọ́n ti wà láti ra ní fún nípa tí ó jọ rọ sọ̀dá àkí pé á ah, yẹ báyìí mo fẹ́ bẹ́ẹ̀ nǹkan yìí so tó ẹni pé a ti kà síwájú pé wàá tó ń lọ sọ̀rọ̀ kọ́ ti iná nẹ́ṣìlá àwọn tó bá ṣe pé ẹ padà wá yọnu wà sọ̀rọ̀ bí mọ́mí tó kẹ̀kẹ́ lè ti ń jẹ́ pé ni ayò sí ha sọ̀dá kò ha tó ń lọ yóò kọ̀ yìí wà oníkó

tó àbí àlùsọ́rọ̀ wọ́n ti fúra kalẹ̀ tán ó ti lọ ibi two thousand sọ pé nínú òwò tí wọ́n ti sílì rẹ̀ ìlú náà tajà yé ní ibi níta ní àwọn tó ní ẹ̀kọ́ àti padà wá báwò àgbẹ̀yẹ ọ̀hání ìrẹ̀kẹ̀ yà àmọ́ ti sọ̀rọ̀ sọ̀dá àti kìí ṣe báyìí ìyẹn tó lè padà pé dákun á títí táwọn tó ń pè sí ní ìyá àná padà fáànù ní mẹ́ta ti ní ìlú kò tún sí ogoro bẹ́ẹ̀. فإن الله كان عليما حكيما هو من المرغبة وتني مني حكيم وثم يجبتك كما في شيء وفيني في جومي من كسلك مناصب ذكر هذين الوصفين بعد شر هذه المحرمات ọlọ́pàá àkọ́kọ́ yìí kọ́lọ̀ kó fi ìròyìn yìí gbẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ lẹ́gbàá tó ti dápa àwọn nǹkan tó ṣe léwọ̀ fún wa tán ṣe bá àwọn nǹkan tó ṣe léwọ̀ là ń kà ìgbà tó apalẹ̀ rẹ̀ wá sí iná mú mọ́ mú mọ́ mú mọ́ pé mo mọ̀ mú tí mo fi ní kẹ́ ẹ má ṣe èmi mo mọ̀ ìdí pàtàkì tí mo fi ní kẹ́ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní mo mọ̀ ìdí ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn tí mo kà fún yín nínú mọ̀lẹ́bí ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn tí mo kà fún yín nínú àná ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn tí mo kà fún yín nínú ìfúnnilọ́yà àtàwọn tí wọ́n ti jẹ́ mọ̀sùmọ̀sùmọ̀ náà àwọn tó ti ní ọkọ̀ tó fi ẹ má wọn kí ẹ gbọ́dọ̀ bí ó ti yẹ wọ́n pé kì í wọlé ìyọ́nà ọba ìmìnira ìdí pàtàkì yẹn náà. ومن لم يستطع منكم طولا أن ينكح الصلاه المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فأنكحوا فانكحوا الأمة بأهلهن وآتوهن أجورهن بالمعروف وآتوهن أجورهن محسنات غير مسافحات ولا متخذات أخبار فإذا أحسن فإن فإن آتين بفاحشة فعليهن نصف على المحصنات قالوا إنما اصطلع على المحسنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تسجدوا خير لكم وأن تسجدوا خير لكم والله بصير رحيم àyà tí afẹ́ta yìí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó fífẹ́ tí ó túnmọ̀ sí pé ọlọ́wọ́ ọba gbogbo ọ̀nà tí a fi lo ìṣẹ̀lẹ̀ ayé ìjẹ̀fọ̀ lẹ́yìn ọlọ́wọ́ ọba wá fún àwọn mùsùlùmí ọlọ́run ní ọ̀nà ilẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ní kù tọ́wọ́lẹ́yìn ẹni tí kò bá ní agbára tí ẹsẹ̀ ń wà kó dara ẹni tí kò lágbára owó kò lágbára arúgbìkì ayẹyẹ kí alùpùpù náà láti fẹ́ àwọn obìnrin tó ń jẹ́ ọmọlúwàbí fífi ẹṣẹ oníṣìnà èèyàn lágbọn láti fi ọmọlúwàbí mọ́tò owó ló ṣe àdínà fún un tí ó fi lè rí ọmọlúwàbí fẹ́ sọ ọlọ́run ní fàmí ńlá mẹ́lẹ̀kẹ́ ayé máa ń kù ẹ lọ fẹ́ àwọn ẹrú ọlọ́wọ́n ní ayé máa ń kù àwọn ẹrú tó ṣe bí ẹ̀yẹ lẹ́ni ṣé ẹni tí olówó tí ó lè lẹ́rù lè kò lè lẹ́rù yẹn ni pé ẹni tó ṣe pé mùsùlùmí lónìí ṣe pé mùsùlùmí lónìí òun lónìí tó ṣe wà ní ní owó láti fẹ́ ìyàwó àmọ́ àkókò fi yá òun ní owó kó tó lẹ́rù so èmi tí èdè fẹ́ ọmọlúwàbí òun ló lè lọ́dọ́ wọn ẹgbẹ́ ẹgbẹ́ fẹ́ ẹ̀rọ ìkóra jẹ́ ìyàwó tó lè àmọ́ ní ẹgbẹ́ akọ́ṣọ̀wọ̀ ó ní aburú ọ̀ tọ̀ àwọn ní ẹ̀fẹ́ náà rẹ̀ ẹni pípẹ́ kí wọ́n máa ń tẹ̀sí mẹ́ta kiri irú ní ìsìn lásìkò yìí kò sí ẹrú mọ́ ẹrú mọ́ sókè wọn ní ìtàlẹ̀ sọ fúnra wọn báyìí ìtàlẹ̀ fi wé kọ́mọ́dà ní pé akẹ́kọ̀ọ́ àyà táà sí واقع دواء ولدي ولدي بليس ولدي وكال ọ̀wá rí ẹni tí ipá rẹ̀ lè ká ní ẹni tó ń lọ kàwé bí jẹ́ nígbé tó bá jẹ́ fẹ́ tẹ́lẹ̀ bá dé òde lájú owó wọn sáré lẹ́sìn lọ́lọ́ bàbá rẹ̀ ti tó olùdíje láti ṣe ní olùdíje lókè wọn ní ọdún olùfẹ́ ọkàn yẹn mọ́tò yìí dà wọn ni mo gbé àwọn ènìyàn pé ẹṣẹ òkú máa lọ ó ní ẹ máa lọ tó ọmọ tó gbóhùn gan gun mọ́tò mọ́tò wọn ni ẹ̀rọ ẹ̀dá gbójú àti dá báyìí ní ojú báyìí ọgbà ah, yìí lójú ìtẹ̀lé ayé tó wọ́n lóòrò ní ṣòwú àwọn èyí ń rọra pa wọ́n tì lọ́wọ́ pa wọ́n ti lọ wá àwọn kẹ́jẹ́bù yẹn náà ta kẹ́jẹ́bù wọ́n lè wá àwọn àwọn ayò kí tó rẹ̀ nípa bí bọ́rọ̀ bọ́rọ̀ ọmọ ìfún kiri gẹ́gẹ́ nù wọ́n lè wá ẹbí onídàmú rẹ̀ tó ẹ̀rí pé mo ní ìfapọ́sẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi kí òun lè fẹ́ ẹrú lọ ọlọ́ni mímọ́ malakat aymanukum ní pàtàyà ti kún mọ́mìnà tí àwọn ọmọ ọ̀dọ́ tó jẹ́ ẹrú tó ti jẹ́ mọ́mìnà lórí rẹ̀ ẹfẹ́ wọn ọlọ́ni wọn lọ́wọ́ àìdáwọ̀ bèjì máa ní kún lọ́ọ̀lẹ́ ni ọmọ yóò mọ ìgbàgbọ́ ní báyìí kún mi báyìí bẹ́ẹ̀ ṣe rí láàrin ara yín mo máa ọlọ́wọ́ ní fọ́nkẹ́ ṣe òwúrì àmọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti ẹ̀fẹ́ wọn bí ibi ààrẹ̀ àtàwọn ọmọ àtàwọn ẹrú yẹn náà ẹ̀kà mọ́mọ́ lọ lè kí wọ́n mẹ́lẹ̀ ẹ lọ bá àwọn tó ń jẹ́ wà lẹ́jọ́ wọn abẹ́ tó ní wọn ẹ̀rọ sí lọ títí wọn. wà á tún owó na òjú wọn ọ̀hún ẹ ti fún wa ní owó ẹ̀yà wọn bẹ́ẹ̀ máa ẹ̀rù wọn náà tó ètò dá sí òní ní lábẹ́rẹ́ ní òun náà mọ̀kànlá rẹ́yìn mọ́tò àṣẹ àwọn tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n jẹ́ ọmọ ló wà kí kùrọ̀ kí ṣe dènà gẹ́gẹ́ wọn sọ àṣàtọ̀ kí ṣe orí dènà wọ́n láàbò ti fi bẹ́ẹ̀ àti àṣìdàn ẹ sì mọ́ máa mú wọn ní àlè ẹ wọ̀ yìí wọ́n lálẹ́ tí wọ́n ti kí àwọn ẹ̀kọ́ ni wọ́n gbọ́ wò àbí wọ́n sọ fún àwọn bàbá àti ìyá rẹ̀ ní ti àwọn bàbá àti ọ̀nà àkáì ló lè lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ olúwa wọ́n ti di pé wọ́n ti lọ́kọ̀ọ́ فإن أتينا إلى قوم يقول جرامه كنت تقول أتقال هذه لكفة فإن أتينا بفائشة طبعا بعض طول الشيء بكي خطوة من بين مين شدنا فعليهن نصف ما على المحسنات انت طعم دي من ال من ال من الحيوانات إيجاجي يا كافي جوانا بلا بجوانا ẹni pé kí wọ́n na ọmọlú àbí ní ẹgbà ọgọ́rùn ẹni wá ní ọdún àbí fífi ni wọ́n nà láì kẹ́lẹ́ rẹ̀ kọ́ sí dàdà àìmọ̀ olúwa ní ń ṣe rí kẹlọ́ sí fẹ́ orí yẹn fẹ́ tí bá ń bẹ́ẹ̀ tó ní ọ̀rọ̀ ṣe jù mẹ́rin ọ̀rọ̀ olúwa ní wa ń tọ́jú bí òun gbọ́ ìrọ̀ àbọ̀kẹ́ wọ́n ṣe tún kẹta farada kẹ́sì lè fẹ́ ọmọlú àbí ọ̀dà tún ní ìyá burúkú bẹ́ẹ̀ kí ló burú yẹn ni pé èèyàn náà yẹ bí orúkọ ni orúkọ tí lọ lè ń kó abo aláwo ẹni tó lè orúkọ lọ́nà yọ̀wọ̀ ni wọn ni àbí ìyẹn olórúkọ ẹni tó lè orúkọ ni ẹni tó lábọ́ ni bẹ́ẹ̀ náà ni ọkùnrin tí máa lọ lè ń fẹ́ ẹrú ẹlẹ́rú kan bí bá ṣe ń bí mọ́tọ́mọ́ bí àwọn ọmọ tó gbọ́ ẹrú ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ fún bàbá tó lè obìnrin ẹrú lọ́dọ̀ tí ká àwọn ẹ̀tọ́ fi rú kúrẹ́kù lẹ̀ wọ́n lọ àwọn òfurufú bàṣìkú ọba ìlú ọlọ́wọ́n ọba ìlú ọlọ́wọ́ ìjì mọ̀ jẹ́ ọba oníkẹ́ fún yìí tó kí kára tó ń lè ìdílé ìlà àwọn ọ̀sán àti mọ̀ ṣàlàyé tí wọ́n ọmọ aláìsí láti èkó àwọn ìlọrin half abúlé nínú tí mo ṣàlàyé kan èyí tó bá wà sí ìrọ̀rí ojú wọn àwọn ìlú tí àwọn tó wọ́n bá ń lò fún àlàyé ọ̀rọ̀ dáhàwà tẹ̀lẹ̀tìyà ni gbogbo àwọn ìjà ń dàpọ̀ wọ́n bá fẹ́ dá kalẹ̀ síbẹ̀ tó ọlọ́wọ́ bá ń lò yìí láti lè máa ṣe àlàyé yẹn pẹ̀lú àlàyé tí kò ní ní èébú ìjà gbogbo rẹ̀ kí ni ó ṣàlàyé pẹ́lẹ́pẹ́lẹ́ mo fi ìrìnàjò rẹ̀ kọ́ ọ̀pọ̀ àṣẹ àlékún ìmọ̀ náà fún wa àti ìdúró kò lórí ìjọ ìrìnàjò rẹ̀ sí àkọọ́lá tó kọ̀ oṣù rẹ̀. bí ọlọ́run ṣe fi ìjọba pọ̀ ní ilé ìfowó báyẹn ṣùgbọ́n àṣọ wáyé àwọn tó ń gbẹ́jọ́ rẹ̀ àwọn tó bá wà

هذا وقت الله يتواصل أسلام الله محمد صلى الله عليه وسلم àkọ́kọ́ tí ibi tí máa ti gbé ọ̀rọ̀ ni mo fẹ́ jẹ́ kí ó fẹ́ àbáwo ojú sọ́nà ó fẹ́ mọ̀ jọ حفظه الله ورحمه وسدد خطاه وصفه لكل خير أبو حبيبي وقوقا ولي في أنا بغيبي بغيبي في كتاب في كتاب للمرضى عموما هو أبو قوقا من المعش هو قوة لكن السنة لكن الأمير يقرر رسوا في المسجد ọgbọ́n tẹ̀lé tàbí ẹ̀ka lọ́wọ́ máa bá súnmọ́ mi lẹ́wọ̀n bàbá bàbá gbà bàbá tẹ̀lé mi àbábà súnmọ́ ẹni márùn alùgbà tó wà máa ṣe fà tàbí mùsùlùmán mùsùlùmán ṣe ìgbà yìí mùsùlùmán ṣe ìjẹta yọ lọ ọgbọ́n rẹ̀ ní ìbá máa ìkan bí súnmọ́ ìpè lọ pẹ̀lú àtúnṣe ìdí àwọn ìgbìyànjú wọn ọgbọ́n rẹ̀. náà mo ti pé kí ó fi hàn án níbi wa láti lè fi kí ẹ bá wọn tó ní ní bàbá wọn bá súnmọ́ nígbà tí wọ́n bá ń bẹ́ ìrìnlẹ́kẹ̀dù bẹ̀rẹ̀ ìsúná tẹ̀sán lógbẹ̀ẹ́ àánúwọ̀ muhammad sallallahu alaihi wasallam ní ní albarakatu ma katawu albarakatu ma katawu tí wọ́n ti wọ́n wà bọ́lá bá tí wọ́n dàgbà bí súná láàrin a kí ẹ̀jẹ̀ ń tẹ̀lé wọ́kẹ̀lé wọn lẹ́yìn àdínà ìdájọ́ ọ̀tọ̀wá ni yóò mọ̀ sọ̀rọ̀ ọ̀bẹ̀ bá ń lọ ní láyà ìdájọ́ lẹ́fẹ́ ìhàn àlàfẹ́ lùsùn ó ní àwọn èèyàn ní sáláì ló mọ̀ pẹ̀lú mi dáadáa na àkàdé ìlú alákàdé tó ń bẹ̀rẹ̀ wájú pé ibi tí wọ́n ti ń gba ìmọ̀ tí wọ́n ìdẹ́ ni wọ́n tó kọ̀ ló ń jáde láti ibì kan wá ló ń fa àdìsí tí wọ́n mọ̀ ọ́ sí àbẹ́ ìtọ́jú ẹ̀ jáde níbi owó lọ láti kan tó ń polongo fún náà tí ó ti kọ̀wé dáadáa àwọn tó ti yẹ arábìnrin àti ọmọdé ìgbàlájú ìgbà ìgbàlódé àwọn ìgbà ìdàdàlẹ́wà àyọ̀rọ̀ wọn bá sọ fún àkàrà fún wọn yẹ ẹsẹ̀ yìí lórí ìdàdà yìí àti gbogbo àwọn ìlà tí wọ́n jẹ pẹ̀lú yìí. àtàtì àti wọn àgbàtì fún àwọn ọmọ ìyá pẹ̀lú pé ọ̀nà ti sọ ìlà a ṣe alẹ́lá ìlà náà yìí. لو قدرت أن أتطوع بالتالي المصطفى في في تطوعي يمكن لهم بعد ينافذ في تطوعي ويا صدقة حتى لا يرى الملكاية بين يبيت الباسك ملاكا تنو في صوم يجيني إلا فعلا إلى الباسل من المعصوم خوفا من النار inú ìfẹ́ ọ̀pọ̀ وهو سوى صدق أن يكون خالصا لله قال وما أريد إلا ليعبد الله مخلصين أو قول الإخلاص والله الإخلاص بالنوم يكون وأثناء عن بينه في شقاق أهل السنة في شقاق أهل السنة والله في الله àmì ìdíje ọlọ́rin pẹ̀lú ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ọlọ́run bá pẹ̀lú ìgbà àwọn ìṣẹ́lẹ̀ ọmọ mo pé ṣe fọ ọlọ́run kí yíra ayọ̀ nìkan ìdẹ́kùnkùn ní ọdún yìí kò tí ìgbà nílẹ̀ ọ̀rọ̀ obìnrin ń sọ yìí kò sí pé àwọn aṣàkàwọ̀ tó jà lọ àwọn قوافل الدعاة وجعل الدعاة بالمعقدين كولا الكيف لا سيوجد تبعهم الموفقة أولي يوم العيد وني وتفكرا ما قول منك وكما كان قال ربنا قال لا يدعنا في المنقص قلنا ní ọ̀gbádùn sí ọwọ́ pa àláìrí jẹ ní ọ̀dọ̀ ìlú pín pé pẹ̀lú ìfúra àwọn àkàwọn kan ọmọ ìlú ìlọrin ilé àti ìdúró wà lọ́rẹ́ pápá àní ọ̀wá ilé ìdarí ẹni wà àwọn ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú Gbogbo àtúwárẹ̀ mi ẹ̀yìn ìlànà ọ̀gbọ̀n. Ìyẹn wá wọ́n jà fúnra ah, ilé. Ìwọ́n fún ilé ọmọ tí ń fi pé dandan arúgbó wọn sọ́ọ̀sì gan-an ó ni ọlọ́wọ́ ni orí lọ níbi ọwọ́ sí ọ̀rẹ́ ní mọ́ ṣèjá olókè máa tó àlò nìkan ní ọ̀rẹ́ wa tó káwọn onígbọ́ ní ìgbọ́ta lọ́nà tí ìtàwọn ìjọ mọ̀ wọn lọ́mọ́ fún àkùnrin ìgbádùn ilé fún òfin gbádùn ọ̀tọ̀ fáwọn ọ̀nà ẹ̀ka wọn ní àkàrí ìgbà àkàrí ìgbà ìgbéga ṣùgbọ́n ìfẹ́ ìkọ́ wọn ní kírísítà ìgbà. àwọn ti gbà ní kírísítà ìjọ ìgbàdà olórí ìpàlẹ̀ òkú máa ń wọn tó jẹ́ ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ lọ́kọ̀ jáde. wọ́n jáde ìlà ẹni ní oní kírísítà ìgbà ìgbà ìgbà ni wọ́n ń ṣe ìbáwọ̀ fún alájú. ìlànà ìgbà. oṣù alájú ni kúrẹ́ láyà òun súnà níbo ló fi nínú bàbá ló fi òun pé ẹ̀sẹ̀sẹ̀ ọ̀sẹ̀ tó kọ̀ hàn kó mà láti hàn kó sọ̀rọ̀ ẹ̀yẹ sí akúnà akúnà ìlú bí àǹdí ẹ̀ka ló fi sọ òun ní pé kí nǹkan bàtà hálẹ́ máa ń fi ara ló fi ọ̀gbọ́n fi kọ́ láti lè rẹ̀ rẹ̀ níbi kàtà ara níbi fún òun kan. Oṣù tó dúkìá tó fún orí ìwé púpọ̀, àwọn àpá ìṣòro sọ. أنا لا أعلم مشابهة وتطبيقها عبارة سوء كتير لأني أعيش لا تطلق عبارة حتى أعطاني وأنا لا تطلق إذا أحكمه كذلك والله يوم الله إذا كان أنت ربما إذا جئت أو يكون فاتو لكم ويا إلى سيرون ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك ونجوك autorità controllano, non l'islamico. Àwọn tó gbéra ṣẹ̀ṣẹ̀ yàn fún wọ̀nyí ní padà o. Èyí pé ìlàkùrú bàbá ní Adam, a fẹ́ ìlàsọ́ bẹ̀rẹ̀, láti oṣù àìyí àṣọ ìlàṣùnà. Ọlọ́gbà ní mo yẹ fún padà, kò tẹ́ tí ó yìí padà ọlọ́kùn lé wà jù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ti láti pè é kan, tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ àmì fún. Ẹ̀lọ́mọ̀ lọ́sọ̀ káàkiri ọmọ kalẹ̀ ní tó yẹ kí. ọba àjẹmọ́ ìta ìlọ́ta wa náà àtàjọ́ ọmọ lẹ́yìn tí ọlọ́dà kò fẹ́ kí á lè pẹ̀lú pẹ́pẹ́pẹ́ iṣẹ́ wa kò fún wa sí ọjọ́ sọ́nà ìgbà ìṣọ̀kọ́ àti ìgbẹ́ làkàtọ̀ fẹ́yìn bẹ́ẹ̀ ni kí ṣe aláìlá òkè lọ́ka ìṣẹ̀lẹ̀ àpẹẹrẹ láti pẹ́ ọmọ yàtẹ̀gbẹ́ kárẹ̀ náà ìrìn àbáwá tẹ̀gbẹ́ kárẹ̀ tó lè bọ́ wa ní kọ́dà wa pẹ̀lú ọmọ aláṣọ sáà kárá tó fi ṣe kò jẹ́ kárá náà كتاب الكويت كتاب المعاملات ملابيه كتاب الحقوق والقانون هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم.